tó o bá fẹ́ gbowó léṣẹ́wọ̀gbẹ́ tí Tinubu ń pín èyí lohun tó o gbọ́dọ̀ ṣe kì í ṣe ìròyìn tuntun mọ́ pé ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu ti ṣèfilọ́lẹ̀ ètò léṣẹ́wọ̀gbẹ́ kan èyí tíjọba àgbàpọ̀ gbèrò láti fi ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n náírà twenty five thousand naira ṣọwọ́ lọ́fẹ̀ẹ́ sáwọn ìdílé tó tó mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún lórílẹ̀-èdè yìí lóṣooṣù fún oṣù mẹ́ta gbáko ọjọ́ túsídẹ̀ẹ́ ọjọ́ kẹtàdínlógún oṣù yìí ni Tinubu ṣíṣọ lójú ètò ọ̀hún láti sàmì sí àyájọ́ ètò léṣẹ́wọ̀gbẹ́ kárí ayé ti ọdún 2023 tó wáyé nílùú Àbújá olú ìlú ilẹ̀ wa níbi ìfilọ́lẹ̀ ètò ìrànwọ́ fáwọn aláìní ọ̀hún ni Tinubu ti sọ pé báǹkì àpapọ̀ ilẹ̀ wa ìyẹn Central Bank of Nigeria CBN yóò bẹ̀rẹ̀ sí fi ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n náírà ṣọwọ́ sínú àsùnwọ̀n àwọn tórúkọ wọn ti wà lákọọ́lẹ̀ ìjọba bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé monday ọjọ́ kẹtàlélógún oṣù kẹwàá ọdún 2023 yìí tinubu ní ètò yìí wà fún ríran àwọn tí nǹkan kù díẹ̀ káàtó fún láwùjọ àtàwọn tí yíyọ tíjọba yọwọ́ lórí àfikún owó orí epo bẹntiróòlù ti mú kí àtijẹ àtimu wọn nira gan àmọ́ nígbà tó ń pèsè ìlàlọ́yẹ̀ sí i lórí ètò yìí olùdámọ̀ràn pàtàkì lórí ètò ìròyìn àti ìlanilọ́yẹ̀ sí mínísítà tó ń rí sí ọ̀rọ̀ ọmọnìyàn àti ètò lẹ́sẹ̀lùgbẹ́ ọ̀gbẹ́ni Rasheed Ọlánrewájú sọ lọ́jọ́ Ẹtì Friday ogúnjọ́ oṣù kẹwàá yìí pé àkọọ́lẹ̀ táwọn yóò lò lọ́tẹ̀ yìí ti yàtọ̀ sí tàtijọ́ torí orúkọ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì àtàwọn tí wọ́n ti darúgbó kùjọ́kùjọ́ ti wà nínú àkọọ́lẹ̀ táwọn fẹ́ lò báyìí ó tún ṣàlàyé pé àwọn tí yóò láǹfààní sí owó ìrànwọ́ yìí gbọ́dọ̀ ní àkáǹtì ní báǹkì ó sì gbọ́dọ̀ jẹ́ àwọn báǹkì tó lóókọ bákan náà ni wọ́n gbọ́dọ̀ ní nọ́mbà àyẹ̀wò báǹkì wọn èyí tí wọ́n ń pè ní BVN bank verification number ó ní wọ́n tún gbọ́dọ̀ ní nọ́mbà jíjẹ́ ọmọ onílùú ìyẹn national identity number NIN àwọn nọ́mbà wọ̀nyí sì gbọ́dọ̀ báramu ìyẹn ni pé kí wọ́n tọ́ka sí ẹnìkan náà ó tún sọ pé gbogbo àwọn èèyàn tí wọ́n ti kú tàbí tí àkọsílẹ̀ wọn kò péye làwọn máa pa orúkọ wọn rẹ́ nínú ètò náà lẹ́yẹ òsọkà ọkùnrin náà ṣàlàyé pé pẹ̀lú ètò yìí nǹkan bíi mílíọ̀nù méjìlélọ́gọ́ta èèyàn ni yóò jàǹfààní owó ìrànwọ́ yìí torí ìjọba ti fojú bù ú pé ìdílé kan yóò ní ọmọ mẹ́ta ní ìpíndọ́gba tàbí lédè míì èèyàn márùn-ún ni ìdílé kan dúró fún ó ní yàtọ̀ sí ti ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n yìí àwọn ètò míì tún wà nínú èyí tíjọba àpapọ̀ yóò pèsè owó okòwò fáwọn tó bá níṣẹ́ lọ́wọ́. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.